أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilahi wasalaatu wasalaam ala rasulilahi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọlẹkùn kàtìgẹ fasọjà nàbí wa muhammad ìkẹ́ Ọlọ́run ọlọlọrun kọmọ bánà bíi àti àwọn ọlọlẹ àtàn sọhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ àtúnkẹ́ ẹ̀yin olùgbọ́ wa kó àmójúbà ètò yín ètò wa dáwọ́tò lè hàk ìpèpè òdodo èyí tí wọn ò lù tí mádẹ́sẹ̀tì gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí ìyànà bódìjà central mosque tí àwọn ustaṣu wa suleiman madule awal àwọn bíi ẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ kọ́lọ̀n kó jẹ́ kí a rí àwọn ustaṣu wa pẹ́ bákan náà nìkọ̀ọ̀kan wa náà bí a ti ń fi ọkàn bá wa lọ kọ́lọ̀n kó má jẹ́ kí ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa kó dàrú la haula wala quwwata illa billah inshàlá gẹ́gẹ́ bí àwọn ustaṣu wa ṣe ń bá ní bá ọ̀rọ̀ lọ wọ́n tún máa bá ní tẹ̀síwájú ní àárọ̀ tòní lórí ọ̀rọ̀ ẹbọ wọ́n ti jẹ́ kó yé wa yí pé òun náà ni ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n ba lékè ọlá tí ò ní forí rẹ̀ jìyàn téèyàn bá kú lé lórí ṣùgbọ́n bá a ti ń júwèé ẹbọ yìí sí ẹni tí ń gbẹ́bọ́ lóríta àbẹ́ tí ń forí balẹ̀ fúngi tí ń bọ náà tí ń bọ òòrùn sí ni ẹlẹ́bọ ni torí pé gbogbo ọbẹ̀ tá à ń sọ ẹ̀kọ́ fẹ́ẹ̀ kan wa mùsùlùmí sáà mùsùlùmí náà tó ń lọ́nà kẹta tó lè máa gbà ṣẹbọ tí èyí ó tó máa pa gbogbo ẹ̀kọ́ àkọ́mọ́ra wa irú ọ̀nà wo lèèyàn sì lè gbà ṣe kí àwọn sásùwà kí wọ́n bá ní tàmọ́lẹ̀ sí àárín alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulilahi wa baad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ni fún Allah subhanahu wa ta'ala tó sọ wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún kẹrì àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ bana tuba máa jẹ kẹ fún gbogbo wa kó bá ní sàlékún kí anabi náà kó sì kí àwa náà pẹ̀lú àwọn tẹ́wọ́ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹbọ tí à ń ṣàlàyé rẹ̀ bọ̀ láti àná yìí ó jẹ́ nǹkan subhanahu wa ta'ala kó ṣọ́ wa ń bẹ̀ kó dákun kí ó má jẹ́ àjẹ́ ẹlẹ́bọ sì jẹ́ àtàn sí orí bẹ́ẹ̀. àkọ́kọ́ n tí àwọn èèyàn ń wò náà ò nǹkan tí a tọkàn sọ lẹ́ẹ̀kan yẹn wípé à ń gbẹ́bọ à ń forí balẹ̀ fúnra eléyìí nìkan kọ́ o a gbọ́dọ̀ pàkíyèsí ara wa sáwọn nǹkan kan kí gangan nípìnlẹ̀ gbogbo nǹkan pátá tí ẹ̀dá bá lè máa fi bọ́lọ̀hún ọba rẹ̀ lò tó fi wá jẹ́ pé ipò tó gbọ́lọ̀hún sí ló gbé nǹkan náà sínú ẹ̀mí nǹkan ó ti mú orogún mọ́ Allah subhanahu wa ta'ala tó sì clear sínú ẹ̀mí nípa pé tí wàhálà bá dé ọlọ́run ọba ló lè mú wàhálà lọ nǹkan náà lè mú wàhálà lọ bí èèyàn bá ń wá ìdùnnú ọlọ́run lè fàdùnnú fún èèyàn èdè rí i pé mo fẹ́ bímọ ọlọ́run lè fún mi lọ́mọ mo fẹ́ níyàwó tí ó sì jẹ́ ìwà alábàríkà ọlọ́run mo lè bẹ̀ lórí rẹ̀ mo fẹ́ kọ́lé tí ó jẹ́ léere mo fẹ́ nípò tí ó jẹ́ pòore gbogbo ń máa ń wá ìpátá tó máa jẹ́ nǹkan téèyàn fi máa ń ráyè sí ń rọrùn téèyàn bẹ́ẹ̀ gbèsè mi láti fi wá nǹkan míì lórí rẹ̀ e nǹkan yìí ó ti di nǹkan burúkú tó sì jẹ́ wípé ipa nǹkan kọ̀pọ̀ máa Allah subhanahu wa ta'ala ni ká wá gé pété àkọ́kọ́ ná kéèyàn bẹ̀rẹ̀ látòrí ẹni tá à ń pè ní ẹbọ ẹbọ ẹbọ tá à ń wí pé àbíyàn gbé nǹkan lórí ta ni àbúgbọ̀n kankan ni ẹni tó pinlẹ̀ pa nǹkan kankan sí kejì pọ̀ ẹ kí ni ń bẹlẹ́mì rẹ̀ pẹ̀lú àwọn tó fẹ́ lọ gbé nǹkan yìí fún ẹni tí ń bẹlẹ́mì rẹ̀ náà ni wípé bùkátà àwọn àwọn tó lè bò ń bí ya rẹ̀ ẹni tí bá ń pò ń wá mọ́sálásí tí ń pò ń bá ní gba Ramadan tó tún jẹ́ pé ó tún padà ń gbé ẹbọ irú ẹni báyìí kì í ṣe mùsùlùmí o irú ẹni báyìí kò sí inú ẹni tí wọ́n ń kọ àwẹ̀ kankan lẹ̀ fún o òde ni bákan náà kéèyàn ọ̀jẹ́ ẹni tí ń wúra láti máa sọ wípé òun lè sọ pé n tí ó ṣẹlẹ̀ fẹ́nìkan lọ́la rè kéèyàn náà ó sì padà ní àdì ọ̀kan pé n tẹ́ni ìwí bí ó ṣe rí nu n tí ó bá ti rí kò ní í ṣẹlẹ̀ láyé n tó bá ti rí òun náà ni ó ṣẹlẹ̀ láyé eléyìí nǹkan tó burúkú jáì tó lè mú èèyàn kúrò nú ẹ̀sìn ọlọ́run ọba olò náà téèyàn bá ti túbá lórí rẹ̀ bákan náà kéèyàn gbà wípé ẹnìkan ń bẹ pípé rẹ̀ wíwà pẹ̀lú èèyàn rẹ̀ kọ́ wà pẹ̀lú òun tàbí kí ọmọ yìí ẹ̀ kúrò lẹ́mìí òun tí wàhálà bá dé kóhùn máa pè ṣáájú kóhùn tó pọ̀ ọba lápẹẹrẹ bíi kéèyàn ò ní fọ́tò ẹnìkan àáfà àwọn ni èèyàn àwọn kan ni alágbára ni èèmọ̀ ni wòlíì ni kíníkan ni kọ́ wá gbà wípé ẹni yìí tí wàhálà bá ti dé ọ̀nà ọmọ sáré pèpè yẹ́yẹ́yẹ́ kékeré kan ìgbà eléyìí nǹkan burúkú jáì ó ní. bákan náà lábẹ́ bẹ́ẹ̀ ẹlòmíín gbà wípé ẹni ìhun ni bóyá àfa àwọn ni bóyá kìnnìkà àwọn ni tóun ọba ti rí fọ́tò ẹni yẹn báyìí kọ́ wà nígbèrè ohun ò lè rọrùn sùn yóò wà á máa jílẹ̀ láàrin òru yóò sì padà lọ́ọ́ rí máa forí balẹ̀ fún kíni o fún fọ́tò yìí irú ẹni tí bá ń dẹnu eléyìí wò kìí ṣe mùsùlùmí bákan náà kéèyàn jẹ́ ẹni tí ń tẹyan rìn lápẹẹrẹ torí pé ti ń sọ fáwọn èèyàn ni wípé ń tọ́lọ́hún ọba ẹ̀ mà òun ọ̀wà jí ẹ mà òun náà sípò Allah subhanahu wa ta'ala ẹn tí ń tẹyàn rí kéè ṣe mùsùlùmí ẹn tí ń bá ń lọ sọ́dọ̀ rẹ̀ tó náà ń lọ rẹ̀ ewo yẹn rí tó sì gba ti ń bá a sọ gbọ́ òun tọ̀hún kéè mùsùlùmí mọ́ ẹ ń bá lọ ń lọ pò ń lọ yín mu tí ọ̀gbà ti ń sọ gbọ́ tọ́kàn lọ n ò ní gba irun rẹ̀ fún forty days kò sún gbọ́dọ̀ má kírun ọ̀hún. bákan náà lábẹ́ bẹ́ẹ̀ bàtú sí sàlàyé lọ yìí kéèyàn ọgbà wípé ẹni kéèyàn máa pẹ́ ń bẹ́nu sàárè àdúà duawu ghairillah kéèyàn máa pe ẹlòmíì yàtọ̀ sí Allah subhana wa ta'ala láti wá jẹ́ pé ìǹtẹ̀yàn fẹ́ nínú àlámọ̀rí ilé ayé fún òun ẹni tí ń bẹnu sàárè ni o ẹni tí ń bẹ́ẹ̀ bì kan ni o wọ́n pé inú kòtò kan lọ́wọ́ ni o inú omi àgbo kan ni o kéèyàn ò ní àdìọ̀ kan báyìí kó sì máa fi iṣẹ́ ṣe kó sì di òdodo sí ẹ̀mí rẹ̀ ipa nǹkan pọ̀ mọ́ Allah subhana wa ta'ala òun lélẹ́yìn náà bákan náà kéèyàn ò tún wá ní àdìọ̀ kan wípé ọlọ́ọ̀ba ó ayé náà kan lọ òun ni ní darí rẹ̀ àwọn kan bẹ tó wípé téèyàn ọba bẹ̀rù wọn lẹ́ẹ̀mẹwàá kó tó bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan èèyàn dáràn gbogbo orú àdì ọ̀kẹ́ yìí náà ee eh, eh, èèmàmàsínì kéèyàn ò kíyèsára gán pípọ̀ gbogbo àwọn nǹkan tá à bákan náà gbogbo ti wá pè ní nǹkan tọ́lọ́run ọbọ̀ lọ́wọ́ sí kéèyàn wá tó gba nǹkan bíi kéèyàn pé ẹbọ ń gbómi bìkan wá bíi kóhùn pé ẹbọ ń mú ọṣẹ bìkan wá kó sì wàá di àdìẹ ọkàn wípé déédéé ntọ́lọ̀ ń lè ṣe iná ní nǹkan iná ò ṣe bákan náà gbogbo àwọn nǹkan yìí ó ti bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan míì àwọn míì ọ̀sọ̀ pé wọ́n di tí àkàn fóun ẹ̀ ń bá ti fi tí àìsàpò bí wàhálà bá dénú ọkọ̀ nǹkan yìí ó gbé bọ́nu yàrá rẹ̀ bí ilé bá ń jó yọ kàn bá rẹ̀ ń ta náà ni bí ọ́fíìsì ẹ̀ bá ń dàrú yọ bọ́mi kankan ìwà ń fi nǹkan ìsàpò àbó kan ni ni wọ́n ṣàlàyé fún wípé nǹkan yìí tó bá ti ń wà lára rẹ̀ kò sí aburú tí ó sì ọ ó sì wáá fi ába débi pé tí ọ̀bẹ èrò kan kò sì ní lè jáde ńlé tó fi wáá di pé ọlọ́run ọba àwọn òun lélẹ́yìí lódìdí gbogbo eléyìí náà ara àwọn nǹkan tí abisasam padà wàá pàkíyèsí wa wípé a gbọ́dọ̀ papọ̀ máa Allah subhanahu wa ta'ala ẹni tó dá wa yìí ó dá wa kálí bá a máa sìn lóun nìkan ṣoṣo ẹni tó dá wa yìí ó dá wa kálí bá a máa jẹ́ yípo nìkan òun lá pè. bákan náà adhabu li ghayrillah èèyàn gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pa ẹran tàbí kéèyàn ọpẹ díẹ̀ ẹni tá a máa pa èèyàn gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ pa fún nǹkan míì àfi fún Allah subhanahu wa ta'ala bíi kí wọ́n sọ fún yàn wípé wàá mú ẹran kọ́ ọ pa ẹran yìí tọ́ ọ bá ti pẹran yìí tán ẹ̀jẹ̀ rẹ̀ lọ gbọ́dọ̀ tẹ̀mẹ́lẹ̀ kó o tó wọnú ilé tuntun yìí àìjẹ́bẹ́ ilé ọmọ gbóná mọ́ kéèyàn ọmọ ṣe gbúrú àwọn nǹkan báyìí kó sì dàdí ọkàn pé bó ṣe rí náà nu kódà tó ń wọ̀ bá ṣe òní ọ̀jẹ̀ wàhálà fún un irú ẹni báyìí ó jẹ́ nǹkan burúkú tó wípé E, kìí ṣe mùsùlùmí ọkàn lóhùn kírun ni ọkàn pòhùn gbáwẹ̀ ni kódà kọ́ máa lọ sí jimá níjojú ẹni kọ́ máa lọ jimá kọ́ máa pòhùn lọ mọ́sálásí kọ́ máa lọ maka bákan náà kan ní India ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọba rí àwọn èèyàn kan wípé in táwọn ń sìn tí wọ́n ń pè lọ́lọ́run lọ́dọ̀ tiwọn ní àgbọn àgbọn wọn ó fi bí òwú ṣe bí ojú méjì fún wọn ó fi òwú ṣe bí imú fún wọn ó fi sẹ́nu fún wọn ara gbé e sókè báyìí gbogbo wọn wà ń forí balẹ̀ fún ọmọ ìwá sìjà ilé ìṣe wa lè jọ lọ́hùn ẹ̀ mọ̀ rírẹ́ hmm. ọ̀sán àràpálá ibi ó ń kálukú wọn ti dorí kodò bó ṣe rápálá gbé àgbọ̀nù ní ọba bò wọ́n lé wọn ò rí mú ń bọ̀ pẹ́ tó sá lọ ọwọ́ abọ́ sórí òkè ńlá kan wọn ò lè rókè igun ọwọ́ alẹ́ àgbọ̀n ìmọ́lẹ̀ bágbọ̀n ìsìfọ́pò bẹ́ẹ̀ ni bá mú àgbọ̀n ní bá ń jẹ́ à nígbà tó pẹ́ tó jẹ́ àgbọn ìdáná bá sọ̀kalẹ̀ bí wọ́n ṣe mọ̀nà ọ̀sà di ilé ẹjọ́ nígbà ọmọ yìí délé ẹjọ́ wọ́n láti máa rojọ́ wípé ọmọ yìí ó ṣe ń tẹ́nìkan ò ṣe rí kí wàá ní ta dánwò ìyẹn kan pé ọ̀pọ̀ ọlọ́run ọba àwọn kódà ìtọ́ dánwò fọlọ́run ọba àwọn yìí kò sẹ́ni tó lè gbọ́rù rẹ̀ tí ó nífẹ̀ẹ́ ọmọ yìí mọ́ kódà pípasá ni kí adájọ́ àbẹ̀yẹ dájọ́ pípa ọ̀rẹ́ ìlú ọ̀dàrú ọ̀n sáròjọ́ tiẹ̀ báwọn kí ni ìwọ ọmọ ń ṣe ń tẹ́ ọ ó ní òun kọjá lọ́ntò ebi ń pa òun òun sì ráwọn èèyàn tiẹ̀ díẹ̀ nìkan tiẹ̀ ń kálukú wọ́n sùn ọ̀gbà agbẹ́nlélẹ́yìí ẹ má gbọ́n jẹ́ àníkankọ́ bóun ṣe bọ́ bi àgbọ́n tó ń gbé àgbọ́n ni òun gbé kọ́ra ìfọ́ tó ń fọ́ mọ́lẹ̀ ni lòun fi ń jẹ́ ní ojú wọn nígbà tó ń yó tán lòun tó kéde pé bóun kulẹ̀ fẹ́ sá mọ́ wọn lọ òun fẹ́ kí wọ́n dá oúnjẹ ìlégbodò máa ń lọ́wọ́ lòun fi jẹun tó wọ́n jẹ tán ẹ ń wá jẹ adájọ́ gangan wá dorí kodò pé a ṣe é dárú eléyìí báyìí wípé ẹ sì bí ẹ pé kí ni mo jẹ gbọ́ ọ̀dà náà kò burú kí lọ jẹ àwọn ọlọ́run àwọn ni kí gangan ni tó ń jẹ àgbọn lọ jẹ àgbọn hàn àgbọn ni òun jẹ òun ọ̀jẹ ọlọ́run ọba yín ìfọpọlọ sí é tẹ̀sù ń ṣe fáwọn èèyàn òun lélẹ́yìí tá a bá tó rọ̀pọ̀lọpọ̀ omi ibì kan ara àwọn èèyàn tí wọ́n tún jálà já láì mọ iye ọjà wọ́n gba omi inú omi yèyè ẹ wá bù sínú sọ́ọ̀bù tèmi náà ẹ wá sẹ̀kọ̀ torí pé obi omi ìbá ti dé báyìí ibi ọmọ tutù ni ẹ alájà ẹ lọ rèé tún á jí yín ṣe o bákan náà gbogbo ẹnì tó ń padà máa sọ wípé tóun bá fẹ́ gba nǹkan kankan láti ibì kan sí kejì òun ò lè rí nǹkan ìgbà àyàfi kí òun ọ̀kọ́kọ́ lọ rèé gbà lọ́dún àtọ́rọ̀ ń kó ayé lé lọ kó hàn wá jókòó lórí odó ní òhò gbogbo àwọn àlámọ́rì ìpátá tó ń kálukú náà ń wò wípé àbí ń lò ń lè fi ṣe solúsàn sígbèsè ayé òun tó sì jẹ́ pé kò ní solúsàn kankan nù ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ ń bá so máa ẹ̀ ló kú oríire ìyẹn tó bá kúkú fẹ́ ṣe yóò ṣe in tí ọ̀fẹ́ ṣe gbogbo ayé ò lè jẹ́ ń pa pé kó ṣe kí ló téèyàn wà ní lè so máa kọ́ máa bẹ̀ téèyàn bá ti wá mà pò ń lọ dáàyàn in tó sì dáàyàn fún náà ni kéèyàn máa sìn yìí àdánwò ọkànyàn láyé òdìdí lẹ́yìn èèyàn ti sinmi nìyẹn jaa min hadith abi rọrọ hadith mọ̀ kọ́rọ́dù fi sahih Abu Hurairah wọn wà níjọ kan ní ọlọ́gba ìgbà wa hadith wa ọkùnrin kan bẹ tó ní màálù màálù yìí màálù tó tóbi ni lọ́ba fẹ́ máa go màálù yìí màálù bá yarí ma lọ màálù bá sọ̀rọ̀ wípé innama khuliqtu lil harth ọlọ́run ọba ọ̀dá mi pé kí wọ́n máa gun èmi èmi èé sẹ́sìn wọ́n ní kí wọ́n máa fèmí roko ni oko ni wọ́n máa fi èmi ro lórí ìbá ní ẹ ẹ gbà wọn o àyàwánu yàtàkàlám màálù máa ń sọ̀rọ̀ nǹkan náà kápẹ́ yìí ń sọ̀rọ̀ ni ń tó lágbára ju ń tọ́sẹ̀lẹ̀ sóhun yìí lọ ọlọ́run ọba ti gbé ànábì gan dìde lórí rẹ̀ tọ́sàlàyé rẹ̀ kọ́dà àbákiri wa náà tó gbàgbọ́ àdìsí àrọ̀ báyìí àwọn àfa wa bírákẹ́tì àdìsí wípé èèmọ̀ máa ń bẹ́ẹ̀ bí àdìsí yìí o ẹranko tọ́jẹ́ màálù ọmọ ntọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀ dáhùn pé kí wọ́n fòun roko ni kìí ṣe pé kí wọ́n máa gun òun bákan náà ọmọnàbí ádámà kọ̀ wá dẹ́ntì ọ̀wá mọ̀ntíyàn torí ẹ̀ dámọ́ nǹkan mìíràn ni wá ń ṣe é kí ṣé màálù láwà àpọ̀gbọ́n jù lọ àbóńlá àpọ̀gbọ́n ju màálù lọ jẹ̀mọ́ ẹ wò ó gbogbo ẹni tọ́ba lòun kó nǹkan kan síkejì kọ́ra tí èsì tọ́lọ́run ọba níjọ́ ọlọ́run bá dé tọ́ba fẹ́ mú lọ ṣé kò sèwé ń gbómọ ni ṣé ò sí àgbómọnú kòkó ni ah, yóò kúkú lọ ajẹ́ pé ní téèyàn ń ṣe tí ń ṣe bí bóyá àbí ń dán fóun lónìí táìmù tọ́lọ́ ni ètí ìdè ń tiẹ̀ bí táìmù ọlọ́run bá ti dé báyìí ojú ẹsẹ̀ wọn ọ̀rá yọ kú òun bẹ́ẹ̀ bákan náà nígbà tó tún kú náà gan tán gan ìǹtọ́gbà pé máa ṣàánú yìí gan nígbà wọn ọkọ máa bú ara rẹ̀ oníyàn tó kọ́kọ́ bá nù àpò rẹ̀ ó ní ti máa mìn lé kó tó bòde láàárọ̀ tó bá yẹ dún òun ó bóde tí ọ̀bẹ dún òde òní dáanu níjọ́ tó kú náà ta náà kíní ìkúkú dún wọ́n tún ba lápò rẹ̀ náà níjọ́ náà lọ́hùn ẹ dákun torí ọlọ́hùn ẹ á gbà wípé èèyàn tán sórí ìyọnu ọlọ́hùn ni kò pa nǹkan pọ̀ bọ́lá ọba sọ̀tàlá ṣètè bíi ẹni tó bá fẹ́ fi pààyàn bẹ́ẹ̀ yóò fi pààyàn bẹ́ẹ̀ ṣètà yo ètò bá fẹ́ jẹ́ èèyàn yóò ń bẹ̀ yóò fi yóò ń bẹ̀ gbogbo ẹ tí kú pa nǹkan pọ̀ mọ́ ọlọ́ba sọ̀tàrà náà kìí ṣe gbogbo ẹ̀ náà náà ṣe kíni o náà náà fi yo fún di eléyìí ẹ̀jẹ̀ á dúró déédéé àwa mùsùlùmí ká mẹ́jẹ̀ mùsùlùmí pẹ̀lú kọ ká dúró déédéé ká dúró lórí ntọ́rọ̀ wọn bá torí rẹ̀ dá wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run bá ní san àwọn sitaasu wa ní ẹ̀sùn olóore o ẹnì kọ̀ọ̀kan wa tí a gbọ́ náà ọlọ́run kọ́má jẹ́kẹ́ ní kọ̀ọ̀kan wa ká kú sórí ẹ bọ́ o má jẹ́ ká mẹ́bọ pẹ̀lú rẹ o àwa ti là kún bẹ́ẹ̀ má jẹ́ ká tún máa o so wọ́n ti jẹ́ kó yé wa pé bẹ́ẹ̀ bá ń ṣe Islam kò tún ní kọ́má mú nǹkan míì papọ̀ mọ́ o bí mú nǹkan míì papọ̀ mọ́ ọba Islam jẹ́nu kọ́lọ́nkọ́ sànà nìkọ̀ọ̀kan wa ká má gbọ́ sí pé àwọn ti ń lọ oríta lọ gbé òòsà àbí tí wọ́n lọ jọ́sìn fún nǹkan nìkan ní ẹbọ inshallah tá a bá kan àbáwọn nǹkan míì tá a bá fẹ́ máa béèrè ká máa jùnásẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a máa ń pè jáde fún wa zero eight zero fifty ninety one fifty eight sixty láti yàrá bódìjà central mosque òun náà ni ètò yìí ti ń wáyé tí a mọ̀ sí dáwọ́tìlẹ̀ hack ìpèpè òdodo èyí tí wọn lù àwọn tí a jọ wá sínú ilé agbára alẹ́ tòní afáwà ismail ọ̀rọ̀ àlà ọ̀n bẹ̀ pẹ̀lú wa ṣé abdulrasaq arúgbó suna àná wà ń sọ ẹni tí ó tẹ bọ́tìnì àná ni ṣé wa badmus ẹni re usasu wa sulaiman mọ́dúlẹ̀ awal àwọn ni wọ́n kó wa wá ẹni tó ń darí ètò náà ni Sulaiman Ibrahim Abu Ibrahim wasalaamualeykum wa rahmatulahi